啊！啊耶！啊耶！啊！Yes girl，对吧？喊他给发个。 Àdúrà àyèkò tán ti dé èké àtúgbọ̀rọ̀ lẹ́nìí ẹ̀yin tẹ́ náà post ẹ̀yin tẹ́ ń balu Nàìjíríà jẹ́ ẹ I'm not afraid of any of you I'm not afraid of any of you ẹ̀yin sọ pé àwọn kan ò dáa ẹ̀yin Yorùbá kan ò dáa fúnra yín èèyàn burúkú ilẹ̀ yorùbá ò lè lọ síwájú báyìí ká tán pẹ̀lú pẹ̀lú ìsọkúsọ ẹnu yín. ẹ bá mi gbọ́ eh, wàá sọ̀rọ̀ wá yí síbò mí àwọn èèyàn burúkú ààyè ayé ẹ rọra ohun tó bá pọwọ́ ara ẹ ṣe òun ló máa bá ẹ dé èbúté ògo. Hey. She no want Ferrari. Okay. She say na my love. You belong to me. Na na give her tomorrow. Ever. Baby, you go kill somebody. Hey. She say love is blind, but I don't see her. Pàtàmì tó ń bàlújẹ́ kí lẹ ṣe fún. Solution ẹ máa sọ̀rọ̀ bla bla bla bla kẹrẹ́ tó ń sòótọ̀ rọ̀ ẹ máa bínú. Mo ń bọ̀ járe ọmọ mi mo ń padà bọ̀ mo ń padà bọ̀ ọmọ mi ó dàn ó dàn ó dàn ó dàn pàǹtámì tó ń bàlú jẹ́ kàkà kí gbogbo wa ká dìjọ sowọ́pọ̀ ká máa bá ìlú sọ̀rọ̀ ká máa bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ ara wa là ń bájà ó ṣe fáwa Yorùbá mo sọ̀rọ̀ lánàá tọ̀rọ̀ ni mo sọ a lot of you ẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ń bú mi kò jọ èmi lójú àwa ti rí délé ayé ọjọ́ ti pẹ́ a dẹ̀ ti rí pé sùúrù ló láyé ẹ̀dá tó bá fi gàgà ṣe ilé ayé tó fi gàgà wá ipò tó fi gàgà wá ọlá ìṣubú wọn kì í dàgbẹ̀yìn. òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín mi sọ pé mo sọ ọkàn tí mo sọ. mo dẹ̀ ń sọ fún yín kí gbogbo yín gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá èmi ò bẹ̀rù yín ẹ̀rọ pààyàn lẹ́ni ṣé mi lẹ́ interesting. wọn ti bí bàbá mi inú yín gan tí mo ti wà ń tàn wọ́n ní yára gbọ́rọ̀ lọ́ra fèsì mo tó repeat ara mi yára gbọ́rọ̀ lọ́ra fèsì èmi ò side anybody I keep saying it mo make ara mi clear to the world èmi ò side Sunday Igboho mo ò dẹ̀ go against Sunday Igboho ẹ̀yin lẹ́jẹ́ ń jáde lẹ́ni wọ́n á rí i pé òpònú pọ̀ nínú yín ẹ̀yin ọmọ Yorùbá òpònú ló pọ̀ jù nínú yín ẹ bá gbọ́ ọ̀rọ̀ ara ti máa ta yín sọ̀rọ̀sọ̀rọ̀ la wà ṣé a sọ̀rọ̀ mọ́ ni nǹkan tí mo rí ni mo sọ mi dẹ̀ ṣe fè pẹ̀lú ẹ̀ ni mo sọ torí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo support anybody èmi ò dẹ̀ bẹ̀rù yín mo mọ̀ pápá èèyàn ló pọ̀ jù ní gbogbo ẹ̀yin fans Sunday Igboho ten threatening mi báwo ni ẹ ṣe fẹ́ kí bọ̀bọ́ yìí gan ja ogun àjàyè tẹ bá ti rí èèyàn tó go against Sunday Igboho ẹ bẹ̀rẹ̀ sí ní attack wọn ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ máa pa wọn you are coming for me you are coming for them you will do this you will do that ẹ silly ìwọ tó fẹ́ lọ pààyàn kan tó fẹ́ lọ ṣe nǹkan léṣe ìwọ mọ̀ nǹkan tó máa bá bọ̀ bẹ̀ àbí tó bá lọ ṣeṣẹ́ yẹn tán tó tó wú gbogbo wàhálà tó wú gbogbo wàhálà yẹn ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. God bless Britain God bless Britain ìlú tẹ̀yìn wà tí ò bá sí pé òpònú ló pọ̀ jù nù most of you tẹ̀ wá ń lóyìnbó òpònú ni ló pọ̀ jù nù yín ẹ̀yàn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó bá sọ̀rọ̀ èké Sunday Igboho gbogbo yẹn máa lérí ẹ máa ẹ máa ṣépè ẹ máa bú àwọn èèyàn yẹn ẹ serious èmi ò bẹ̀rù yín ọtí ibi bàbá mi inú yín àbí ìyá mi inú yín tá a ti ń ṣoge tọ́dẹ̀ ń sọ fún wa pé sùúrù láyé gbà tọ́dẹ̀ ń tẹ̀wọ́n ayé sùúrù láyé gbà tọ́dẹ̀ ń sọ fún wa pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ayé yìí máa le ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ayé yìí ṣòro. chief commander tẹ̀mọ́ wa létí ó ní ayé o ayé o ayé o ayé ẹ ká ṣọ́ra fáyé ayé nìyí báwo ni ilẹ̀ yorùbá ṣe fẹ́ da òyìnbó wọ́n máa bá ẹni wọ́n sọ fún ẹ pé nǹkan báyìí nígbà tí wọ́n rèé pọ̀ mọ́ ń sọ fún yín mò ń sọ fún yín labour ni wà náà labour ni àwa nàìjà labour ni wá nílùú òyìnbó labour là ń lékùrú kọ̀ọ̀kan là ń bòs fún ẹ̀yin yorùbá ẹ̀ nìyẹn kẹ́ máa threatening àwọn èèyàn ẹ pa wọn mélòó lẹ fẹ́ pa gan ẹ pé gbẹ̀yìn mọtò máa sọ sítórì kọmpínì tó pa ẹ̀gbọ́n àtàbúrò ń bí tó sáwá sí lóyìnbó púpọ̀ ní ọmọ ojú ọ̀rọ̀ lárí nìyín èmi ń sọ nǹkan fún yín analyst ni mí analyst radio ni mí pé báyìí ẹ fojú wo báyìí torí pé yìí ń support Sunday Igboho ẹbẹ̀ sí bùnmi ẹ̀ ń threatening mi ẹ serious èmi gan ti mú gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yẹn mo ti mo ti mú orúkọ yín lọ fún àwọn ọ̀gá yín kẹ máa wo nǹkan àràtà náà máa ṣe fún yín báwo lẹ tìlú ṣe máa dáa à ń lékùrú kankan jọ náà à ń sọ pé àárọ̀ ah, labour ni nítorí pé most of us àníwèé àfẹ́kọ́ deport àwọn èèyàn wa a sí support labour nítorí pé labour wọn náwọn ń jà fún nínú ibi tó ti ń jà fún àwa tí ò níwèé Ghana gbogbo ìlú ni labour ń jà fún torí wọ́n mọ̀ pé fọ́rínà ló pọ̀ jù nílùú yẹn àbẹ̀ sí ń vote wọn nínú ìwà ìbà nínú ìbàjẹ́ yẹn ló bà Britain jẹ́ níjọ́ náà lọ́hùn-ún tí fraud fi pọ̀ toríṣiríṣi atrocities tó fi pọ̀ toríṣiríṣi wàhálà tó fi pọ̀ tó ń rape tó ń japan tó ń ṣe everything. mo ń sọ fún yín o kí gbogbo yín gbọ́ àti ìwọ Sunday Igboho àti gbogbo ẹ̀yin supporters wọn ẹ serious you people are mad ẹ yára yín brain ẹ fi sùúrù ṣẹlẹ̀ ayé mi ò bẹ̀rù yín ọjọ́ kan lèèyàn wálé ayé ọjọ́ kan lèèyàn kú ẹ ní ọgbọ́n kankan ju pé kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ lọ báwo ni ilẹ̀ Yorùbá ṣe fẹ́ move forward èmi lẹ́ ń threatening ẹ ẹ wọ́n á mú kinní yẹn fún ẹ wọ́n á gbé voice yẹn mo gbé lọ bá àwọn ọmọ èkó inú bí wọn gan pé ìwà àkàdìsíkì lálẹ́ fẹ́ ṣe kankan fún ẹ nílùú èkó àwọn ọmọ kéékèèké yẹn wọ́n sọ fún wa nílùú èkó ń sì pé wọ́n ń lo àwọn wọn dọ̀npa wọn wọn wọn tọ́jú àwọn ṣé tán àwọn ọmọ èkó ń sọ fún mi pé àkà ò jà fún ẹni rubbish people mọ́ pé because the politicians use them and dub them ayé wọn wọn wá move forward nílùú èkó wa yẹn tẹ̀bá rẹ̀ ń tó ń sòótọ́ ọ̀rọ̀ ẹ máa lékùrú kọkọ ẹ máa bú wọn ẹ máa ẹ lẹ́ẹ̀ máa ṣe wọ́n léṣe ẹ máa ṣe kínní ẹ̀yìn àti tani gbogbo yín la máa mú one by one mo ti gbogbo yín mo ti fún àwọn ọ̀gá yín ní sọ̀rọ̀ jù òyìnbó wa wọlé wá bá wa conservative wọlé wá bá yín ẹlẹ́yìn ẹ̀ ní ẹ̀ ń jà fún ilẹ̀ yorùbá kì í ṣe gbogbo èèyàn ló máa support yín never kì í ṣe gbogbo yorùbá ló máa support yín ẹ right láti wọlé lọ bá wọn ní kankan láti máa change mind wọn against you people ẹ báyìí nù ẹ̀yin ò ní yẹn ẹ máa pa wọn ẹ máa súnlé wọn ẹ máa fọ́ wọn lórí ẹ máa kí ló kàn mí pẹ̀lú ìjà tẹ́ ń jà fún I'm not involved. Me support him. Me support any of you. Wọ́n sọ̀rọ̀ ẹ ń lékùn kọ̀ọ̀kan. Bí tí ẹ ti máa fail nìyẹn, kò sẹ́ tó ń face me. tó mu jẹ rí torí máa ń wà lórí òótọ́ lórí fact and I'm not begging any. I'm making it clear to any of you to be my friend or to like me. Torí bí tẹ́tí ń like èèyàn ibẹ̀ ní south ti ń bẹ̀rẹ̀ nítorí most of you ẹ̀ ní brain lẹ́kọ̀ọ́ you don't know how to talk to your elders that is why see, most of you ṣe move forward ẹ ẹ fail ẹ pass ẹ kúrò lójú kan ẹ máa sọ pé ẹ ń ṣe nǹkan léṣe ẹ ń pa ẹ yìí ọjọ́ òkú ló fẹ́ fi ṣe máa fi kankan hàn yín tó bá yá àwọn conservative wa wọlé wá bá wa pèsè gbọ́ pé wọ́n á rape ọmọbìnrin kan ní dominia but thank God pé kì í ṣe àwọn dúdú àwọn ọmọ dúdú ló ṣe ká láwọn ọmọ dúdú wa ló ṣe ó máa fa problem either Ghana Brazil Nigeria whatever but white funfun sí funfun ni wọ́n change mind everybody wọ́n wọlé wá bá ní tẹ́yìn Yorùbá tẹ́yìn jà fún Odùduwà tẹ́yìn ní nìyẹn tẹ́yìn tẹ́yìn lẹ́kọ̀ọ́ tẹ́yìn ní respect fáwọn elders yín lẹ́nu ẹ fẹ́ gba òmìnira fún wa lẹ́ ń wọlé lẹ́ ń bú wa lẹ́ ń insult wa tá a bá ti sọ̀rọ̀ is it by force to support you people níbi tá a bá rí tẹ̀ ń ṣe lọ àwa bẹ̀rẹ̀ sí ń wọlé ní kọ̀ọ̀kan bóyìnbó ṣe ń ṣe nìyẹn wọ́n wọlé wá bá mi nínà tó bá mọ̀ kó powerful àwọn èyí tí ò powerful àwọn lè báyìí ni o ìtorí nǹkan báyìí làwọn ṣé wọn ò gbàjọba ní nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn tí rédíò pírẹsẹ̀ntà bá sọ̀rọ̀ ẹ máa búlì wa ẹ̀yin kan wà níbi kan wọ́n máa text irú ẹ̀kọ́ wo ni àwọn bàbá ẹ̀ àti màmá ẹ̀ fún ẹ ògbọ́pọ̀ yára gbọ́rọ̀ lọ́ra fèsì bí ṣe fi nǹkan tí mo rí ni mo sọ fún yín ṣé kò ṣẹni ní ìgbà tí èèyàn dúró tó ń the phone tó pe nation you have to come and rescue we are the inside Sunday Igboho's house and, and soldiers have run all the Sundays Igboho Who she fly? mo she saw? Me go again sir. To bá ṣe dáadáa we we we praise him To bá ṣe nǹkan tí ò dáa we we talk Be life ṣe rí nìyẹn I'm a radio presenter and I'm a analyst as well má sọ nǹkan tó bí èèyàn nú ẹ put me through why are you cursing me why you want to kill me why am I we are, we are after you we are looking for what what do you want to gain from it if you kill me you guys are rubbish ẹ lọ you. You wò ìwọ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ pẹ̀lú wọn ni níjọ́ tí Evans ń lékùrú kọ́kọ́ tó ń lékùrú kọ́kọ́ tó ń ṣe bó ṣe wù ú kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìrìpọ́n ní kọ́lọ̀ hàǹgẹ̀ ni gbogbo ìwà apààyàn gbogbo yín lọ́wọ́ máa tó bà láìpẹ́ yìí ẹ máa purọ́ ẹ máa parọ́ fún lù ú ẹ fi ọgbọ́n ṣe ni mo sọ ẹ ṣe sùúrù ó di wàhálà ẹ wá sọ pé ẹ kí lèmi sọ ìbá jọ ṣáká jà kí pẹ̀lú pẹ̀lú gbogbo dúdú ayín i'm not involved in silly things. Oh, Eva. Ayé ah ẹ̀yin Yorùbá ẹ lè ní lọ síwájú ẹ lè ní because ẹ ẹ ní sùúrù láti kàjọ èèyàn àwọn tí ò bá support yẹn wọlé lọ bá wọn ẹ máa bú wọn ni ẹ máa pa wọn ẹ máa ṣépè fún wọn ẹ máa shoot wọn ẹ máa jólè wọn to hell with you guys to how with you ẹ wá pa mí èmi mo máa wà ní sítara yébà mò ń bọ̀ ọmọ mi mò ń bọ̀ yébà ee mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mo máa wà ní sítara about in one hour time ẹ wá bá mi bẹ̀ ẹ wá tẹ̀fẹ̀ inú ara yín tí kankan bá ti ṣẹlẹ̀ sí mi wọn pẹ́ yín Sunday Igboho lẹ ṣe mi parọ́ mọ́ yín mo dẹ̀ go against yín I'm a radio analyst ẹ dẹ̀ lè sọ fún mi pé nǹkan tí n bá rí even though tí n bá wrong ìyẹn ò ní kẹ́ máa lọ pẹ́ ẹ náà yẹn kan ẹ fìyà jẹ wọ́n ẹ ṣe kinní kan báwo la ṣe fẹ́ move forward you cannot confuse your people ẹ lè confuse àwọn èèyàn yín But this is what Yoruba, whatever tẹ̀ ń is àwọn ará Èkó ò mọ nǹkan tó ń jẹ́ Yorùbá tẹ̀ ń jà fún gbogbo àwọn ará Èkó tí wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣáwọn tẹ́bi ń pa láwọn tó ti já gbogbo náà lé wọn láwọn tí wọn ò náwó láti sanwó NEPA láwọn tí nepa ń gbé bíl burúkú wá fún léyìí tí ọmọ òrówó oúnjẹ tó fẹ́ lọ sí skul ẹni kí gbogbo wọn kọ́ máa support yẹn yorùbá whatever tẹ́pẹ́ra yín láì jẹ́ pé ẹ gbé the right step ṣé káà ìwà jókòó ká máa wò táwọn kẹ máa parọ́ mọ́ federal government ní nǹkan tí ò ṣẹlẹ̀ big camera ló wà níwájú ilé Sunday Igboho me dislike Sunday Igboho I like him I respect him ibi tó mọ nìyẹn mo ò dẹ̀ ń ṣọ̀ṣáká mo ń ṣòkó mi support yín mo ò dẹ̀ lè ever ever support you people tí ẹ bá ti wà attack mi mo ti mọ̀ pé Sunday Igboho tẹ́ ẹ bá ti mẹ́mi òun gan bẹ̀rẹ̀ ó dáràn lọ́wọ́ mi ẹ lọ wọ́n ara yín pẹ̀lú gbogbo ẹ̀yin tọ́ọ̀gì tẹ́ kóra yín jọ ẹ máa bẹ̀rẹ̀ sí ń wọlé sí ilé láti convince àwọn èèyàn let them know what ilẹ̀ yorùbá whatever tẹ̀ ń jà fún let them know what it is they don't know ṣáàrin tí ò ní phone tí ò náwó láti ra credit sórí phone ló fẹ́ mọ nǹkan tó ń jẹ́ Odùduwà whatever tẹ̀ ń jà fún why are you people threatening us clear and threatening wa fún eléyìí bá ti sọ̀rọ̀ again Sunday Igboho gbogbo yẹn á ti máa ṣépè ẹ ti máa bu that's why most of you are eh, ní now. náà ẹ̀ ni lárí ní ìgbà téèyàn ń sọ fún pe ìlú wípé eh, sójà news wo ló gbé kò sí news tó gbé because wọ́n mọ̀ pé irọ́ lé wọn kó èkìtì àbí kí ló irọ́ ló ń pa ṣé kí gbogbo wa wá dákẹ́ kẹ́ máa mislead wa kẹ́ máa bà mind wa jẹ́ láwa tẹ̀bi pé bí we are hungry we are hungry in Nigeria we are hungry in Lagos State ẹ wọ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jí wọ́n méjì ní ṣe last week mẹ́ta ní last week wọ́n pa méjì ní wíìkì yìí ní àwọn ọmọ yunifásitì tí wọ́n jí jí gbé màá fa àwọn ọmọ náà hàn yín sìn wọ́n bá pẹ́yìn lẹ́bí àwọn ọmọ yẹn kọ́ yes fúlàní wọlé wọ́n pa yín ṣèbẹ́yìn yorùbá sọ pé ẹ lóògùn ẹ lágbára lẹ́ ń sọ fún wa ibi tó ti ń dùn èmi jù pẹ̀lú gbogbo ẹ̀yin ilẹ̀ yorùbá nìyẹn ẹni ẹ̀ lágbára ẹ̀ gbà pé oògùn wà ẹ̀yìn yẹlẹyẹ náà wà ń bẹ̀ ẹ̀ gbà pé kinní kan wà ìyà jẹ ń jẹ wá nàìjíríà ẹ lè wọlé kẹ dá nǹkan sílẹ̀ fáwọn pípì yìí agbára wo lẹ wá ní ẹ sọ fún wa agbára wo lẹ ní ẹ gbà pé oògùn wà ẹ gbà pé kinní kan wà màá kọ́kọ́ fi ẹwu ọmọbìnrin àwọn ọmọ tọkọ jí àwọn mẹ́ta tọpa ìkànnì wọn nìyí ṣé inú ìrònú nìyá ẹ̀ máa wà àbí inú ìbànújẹ́ àbí inú ìdùnnú àwọn mẹ́ta tí wọ́n kọ́kọ́ pa ìkànnì wọn nìyẹn o ọmọbìnrin ẹ wò dáadáa sorry nǹkan àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ jí gbé yunifásitì àwọn mẹ́ta tí wọ́n pa yẹn ìkànnú àwọn ọmọ yẹn mẹ́ta yẹn ni beautiful good looking girl ṣé inú ìyá wọn máa dùn ṣé inú ìrònú wo ni bàbá ẹ máa wà màá tún fi kan hàn yín o ìkànnú àwọn mẹ́ta tí wọ́n kọ́kọ́ pa ọkùnrin yẹn nìyí. ó di méjì ní àwọn mẹ́ta tí wọ́n kọ́kọ́ pa ṣé inú ìyá wọn máa dùn àbí inú àwọn ọmọ ẹbí ẹ̀ ó máa dùn àníkẹ́jẹ́ ká fi sùúrù àwọn pípù inú igbó ni wọ́n ń gbé wọn kọ anything kó ṣẹlẹ̀ kò sí any ìgbésẹ̀ tẹ́ bá máa gbé ọmọ yẹn wọ́n ti pa o ṣé nǹkan tó kàn á kù ní ká máa bára wa jà torí pé wọn support fún Oòduà ní eh, whatever tẹ́ ń ṣe òbí ọmọ yìí inú kí ló máa wà ìkejì ni ẹnu àwọn ọmọ tọ́pa màá wá kẹta jáde fún yín nísìn inú ilé wa ń jò lọ́wọ́ ẹ̀ náà jà fún Yorùbá kìnnìkan yes kò sí tó bad nínú ẹ̀ kò sí tó bad nínú ẹ̀ wọ́n fi sùúrù ṣe ni mo ń sọ fún yín ẹ wá ń lé kùrù kọ̀kọ̀rọ̀ you are after me you are kinní kan kò sẹ́ni tó after èmi tó ń succeed wọ́n máa pa yín ti ọmọ tọmọ ti ìran yín ẹ̀ nígbérí mọ́ àní ẹyẹ mú wa ń gan mọ́ enough is enough tẹ bá fẹ́ jà òótọ́ ọ̀rọ̀ ló ń lékè òótọ́ ọ̀rọ̀ ló ń lékè wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún òtítọ́ máa bá ń jọ kan èmi ò gòkè ń sẹ́yìn kámẹ́rà tó wọ́n wájú ilé Sunday Igboho wọ́n ló ń wo street báyìí ni máa wà ní Ìbàdàn níjọ́ Friday mo máa lọ jẹ àmọ́là ní Àdámàsìngbà ibi tí mo ti máa ń jẹ àmọ́là nìyẹn gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tí bá wà ń bẹ̀ tí bá fẹ́ kẹ́ wá máa wà lọ́dọ̀ ìyá alámọ̀lá yẹn níbi adamas gbà níbi mọ́ṣáláṣí tẹ́tí máa ń kírun every friday yẹn ibẹ̀ mo ti máa ń jàmọ̀là mò ń wá sí ìbàdàn dáadáa ẹlòmíràn mi bẹ̀rù kú ni mi bẹ̀rù yìí àmọ́ rọ́bà tí kankan bá ti ṣe mí mo ti mọ̀ pé àtọ̀dọ̀ ẹ̀yin ìgbòho ló ti wà yes mo ti mọ̀ pé àtọ̀dọ̀ ẹ̀yin ló ti wà ìkọ́ mo ti wà ní nàìjíríà kò sí kan tó mò ń sọ̀rọ̀ mò ń bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ mò ń bá àwọn ọ̀gá ọlọ́pàá gan sọ̀rọ̀ ó dìgbà tó tẹ sọ mi pé mò ń sọpọ kínní kan ọ̀gá ọlọ́pàá ó ń ṣe kínní kan ọmọ Tinubu mo jáde mo sọ̀rọ̀ náà pé wà á tọ́gà ọlọ́pàá tí wọ́n máa jẹ́ ọmọ Tinubu jẹ́ ọmọ èèyàn kan mo sọ̀rọ̀ náà èmi ò sápamọ́ sọ̀rọ̀ èmi ò like bí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Ìgbòho bẹ́ẹ̀ ṣe ń threatening gbogbo ìlú ẹ̀ threatening ọba ẹ̀ threatening governor ẹ máa bú gọ́vnà Ṣèyí Mákindé is the governor of Ọ̀yọ́ state mo ń sọ pé ó ti lọ gbowó ológogoro gbogbo kọ́mẹ̀ntì ni mo rí mo kàn rẹ́rìn ni ìwọ tó ń kọrú kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ọmọ tó máa gbẹ̀yìn ẹ̀ no wonder most of it ẹ wà ń lo ìbò ayé yìí ò dá máa sọ fún yín ẹ dáadáa ayé yìí ò dá ìṣẹ̀kẹ́ lọ mind business yín nítorí ẹdẹ lo ìbò kó ṣe dáadáa kó tẹ́kẹ̀ àwọn ọmọ ẹ̀ kò tẹ́kẹ̀ ara ẹ̀ ìsọkúsọ lẹ́ ń sọ yẹn ṣe bí pẹ́ wà ń lo ìbò most of táwọn ọlọ́pàá bá kan lẹ́kùn sẹ́yìn pé máa sọ fún ẹ máa já dànù ni ẹ̀yin náà ń ṣe bí èèyàn to how would you people kí ló ń ṣe yín ó yẹ ká ti bẹ̀rẹ̀ sí ń sọ òótọ́ ọ̀rọ̀ nísìnyí tá a bá kọ àwọn ọmọ tẹ bí sílẹ̀ ńkọ́ ẹ bẹ̀rù ni àwọn ọmọ tẹ bí sílẹ̀ ńkọ́ ṣe fẹ́ kí ìkòkò àyẹ́nà kó máa pa àwọn ọmọ yín ni ẹ sọ fún mi ṣe fẹ́ kí ìkòkò àyẹ́nà kó máa ba ayé àwọn ọmọ yín jẹ́ wọ́n ń wọlé pa ilẹ̀ yorùbá wọ́n ń pa náà kì í ṣe ilẹ̀ yorùbá nìkan ló ń pa náà ẹ rẹ̀ sọ yẹn sọ di bàbàrà ẹ rẹ̀ já gbádùn mọ́ wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gíga wọ́n sì pa àwọn èèyàn mọ́jú lẹ́nu wọ́n ti àìmọye àwọn tí wọ́n ń pa kí ni a máa ṣe sí nǹkan tí péré solution ẹ ní solution ẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ òjò òjò rúfù lé ẹ ń jò ó dẹ̀ ṣe ń pariwo pé ó fẹ́ lọ ṣe kinní kan rúfù lé ẹ tó ń jò ṣé ò ní wá nǹkan ṣe sí ni ẹ dá mi lóhùn kọ́tẹ́mi ń sọ fún yín ni èmi ò go against Ìgbòho wọn ò dẹ̀ lè support Ìgbòho láéláé mi máa ń sọ fún yín mo ò support any of Yorùbá nation mo mọ̀ pé àwọn kan ń ṣe dáadáa mo mọ̀ pé àwọn kan Yorùbá nation now mo mọ̀ pé mo ń go through everybody mu tó bá mess up máa pariwo wọn síta náà tí Yorùbá nation now tó bá mess up máa pariwo lé wọn lórí Yorùbá youth forum tí wọ́n wà Nàìjíríà gan tí wọ́n ń gbé ìgbésẹ̀ tó dáa tó bá mess up má pariwo lé wọn lórí àwọn tẹ́mi rí tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa nìyẹn you don't insult your elders màá fi kankan hàn yín sìn don't insult your elders nítorí pé wọn ò dá sí ọ̀rọ̀ yorùbá kò sí ẹni tí ilẹ̀ yorùbá ò ta lára kò sí ẹni tí inú ẹ̀ dùn bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ẹlòmẹ́yìn nìkan nínú yín dùn ni ẹ máa sọ̀rọ̀ kẹ máa bú àwọn èèyàn kẹ máa insult àwọn èèyàn look at ẹ wo níjọ́ tó ti ń jíyàn gbé ńkọ́ Evans kọ́ yẹn ṣé wọn ti sẹ́ńtẹ̀sẹ̀ ìwọ ìwọ tó ń jà yes tó ń sọ pé kinní kan nǹkan tí mo sọ fún yín nìyẹn ṣé ọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ò ségi níjọ́ tó ti ń jiyàn gbé gbogbo ẹ̀yin tẹ́yin náà ń jà fún ilẹ̀ Yorùbá tẹ́yin fẹ́ pààyàn tẹ́yin máa máa threatening àwọn bí wọ́n ṣe máa mú yín níjọ́ kan nìyí bí wọ́n ṣe máa mú yín nìyí ṣẹ́rí kẹ́ lè mọ nǹkan tí mò ń sọ ìwọ tó bá rògbò lọ tẹ̀yìn kan lójúmọ́lẹ̀ àwọn ọmọ Èkó náà àwọn ò sọmọ ọ̀tá mọ́ páwọn ò pààyàn mọ́ àwọn ò lọ rọ́ọ̀bù anybody mọ́ wípé politician lu àwọn wọn dump wọn ṣèbóhùn nìyẹn evans kọ́ yẹn ìyẹn ni mò ń sọ fún yín pé ẹ rọra kò sẹ́ni tó lè bá ìjọba tó lè bá fà á kò sí ẹ ṣe sùúrù òkun kí ń wó ruru káwọ́ aruru gbogbo àwọn tó ń jí ẹgbẹ́ tó ń pa ẹ̀hàn níjọ́ kan ọlọ́run máa bá a mú wọn ó yẹ ká bá àwọn federal government sọ̀rọ̀ ni ká federal government sọ̀rọ̀ wọn fún àwọn ọlọ́pàá ní good weapon wọn fún àwọn ọlọ́pàá ní good gun ẹ wo kámẹ́rà tó wà wájú ilé ẹ wo ilé tó ń gbé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń jà fún ilẹ̀ òmìnira ẹ wo ilé tí gbogbo yín ń gbé ẹ̀yin tẹ́lẹ̀ ní kankan tẹ́lẹ̀ wà ń lo ìbò ẹ wo ilé tẹ́yìn ń gbé ẹ fi ọgbọ́n ṣe ni mo sọ mo ò ní láti support anybody mo ò dẹ̀ ní láti go against anybody. Evans nìyẹn o gbogbo ẹ̀yin alágbára Èkó alágbára ayé ẹ fi ti Evans kẹfì kẹdi èèyàn kan lẹ́ẹ̀ máa lọ tẹ ojú ọ̀mọ́lẹ̀ lẹ́ẹ̀ máa náà ẹ fẹ́ lọ pa òní ọmọ amúyín ní ìlú Nàìjíríà tí a wà nísìnyí kódà we can't move forward like this ṣẹ́ni ó ti padà di akúṣẹ́ nígbà tí wọ́n ti gba gbogbo owó gba everything lọ́wọ́ ẹ̀ kẹ́ máa jíyàn gbé kẹ́ máa tẹ ohun lójúmọ́lẹ̀ kẹ́ máa pa àwọn nítorí pé wọn dá sí eh, Odùduwà eh, whatever nation tẹ́ ń ṣe do you need to uh, eh, threaten us ṣe ní láti threatening wa ni ṣe ní láti threatening wa torí pé àsọ̀rọ̀ àdá sí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lánàá láàrin àwọn kí ló ń pè wọ́n ẹ wo kan to ṣẹlẹ̀ ṣé NRVW àbí kí ni wọ́n pè wọ́n ẹ wo bí wọ́n ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ because ìjọba ìjọba wa ò wá wọn wá settle wọn wọn wá settle ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ àgbáyé aláti mọ bá ṣe máa handle ìlú wa covid nineteen ló ń bá wọn jà ní brazil wọn ní ká má lọ brazil ká má lọ sí eh, eh, indian ká má lọ brazil turkey gbogbo bẹ́ẹ̀ wọ́n ní ká má lọ àti south africa wọ́n ní ká má lọ because covid bá wọn jà níbẹ̀ yẹn ṣé pẹ̀lú gbogbo wàhálà tí à ń face ní nàìjíríà ń bì láti máa sọ pé à ń jà ìjà kan láì má fi ọgbọ́n jà á ara ń kàn ìjọba náà gan ara ń kàn ìjọba ẹ jẹ́ ká ṣe sùúrù ni mo sọ ẹ ń tẹ́tì ẹ ń bú mi sójà mélòó pépà mélòó ló ti gbé jáde wípé sójà sọ̀rọ̀ àǹdílé Sunday Igboho ká ń sẹ̀ka jẹ́ ká panubọ̀ pọ̀ ká bá ẹran wíà ẹran àbí ẹran bá ẹran èèyàn tó ń sọ̀sọ̀kúsọ inú rọ́ yẹn inú ìbàjẹ́ yẹn ní gbogbo internet support Sunday Igboho lẹ́fí bá ìlú ilẹ̀ Yorùbá jẹ́ iṣẹ́ kẹrẹ́ kan sọ pé àmọ́ ọmọ má máa sọ̀rọ̀ bá má máa gbé nǹkan báyìí nǹkan tá à ń jà fún a gbọ́dọ̀ fún lọ́kùn a gbọ́dọ̀ fi lọ́kùn náà nǹkan tí mo sọ nìyẹn ẹ bẹ̀rẹ̀ sí bú mi ẹ̀ ń sẹ́yìn tẹ́ẹ̀ ẹ̀ ń jẹ́ nìkan ẹ̀ mọ anything ẹ̀ ń bá fà á àmì mafia races èmi ò bẹ̀rù kù tí yín ló jù pẹ̀lú ọmọ ọmọ yín nítorí màá géègùn fún yín ni màá géègùn fún gbogbo yín ẹ tán tí géègùn fún yín ẹ ṣe àṣeyè nítorí irọ́ irọ́ yín ti pọ̀ jù tí o ṣe nǹkan tí ò dáa bọ̀bọ́ ìparọ́ kó èkí e, e àbíkúlò ó ń parọ́ fún gbogbo ìlú ó dẹ̀ ń pe gbogbo nation onko ojú gbogbo kọ́yà aya gbogbo yẹn sókè mi go against ẹ̀mí sọ́kọ́ tó ṣe analyst ni mí nà pé tí sójà ṣé wọ́n máa fi báràkì wọn sílẹ̀ tí wọ́n dà wọ́n pé kọ́ lọ síbí kan pẹ̀lú amort card pẹ̀lú everything èmi ò gbàdúrà kan invade lé Sunday Igboho ó lọ́wọ́ bó ṣe ṣe lé Kánú ni nígbà tí wọ́n wọlé ẹ̀ wọ́n á fọ́ ẹ́lìtì gbogbo àwọn ọmọdé máa wà ń bẹ̀ náà àwọn pípì yóò ràn ẹ́ ṣe gòdògòdò ni wọ́n là wọ́n á pa anybody dànù ìwọ́dẹ̀ ń dúró òdẹ̀ ń kámẹ́rà òdẹ̀ ń parọ́ fún wa ṣé káwa wá dákẹ́ ká máa wo ní ẹ wá ń bú ni ẹ send bad message ẹ ti gbó ẹ àánú ṣe mí ìkọ̀ọ̀kan náà wọ́n máa rẹ̀ sí ìkọ̀ọ̀kan because you guys are not doing the right thing báwo ni ẹ ṣe fẹ́ ja ilẹ̀ Yorùbá kí ẹ bọ́ kó bọ́ sí yín lọ́wọ́ nígbà tẹ́ ti ń fi rọ́kun ṣé kí gbogbo wa gbogbo wa ò lè sún síbi kan ká kọrí síbẹ̀ nítẹ̀ ká lè panupọ̀ pé ah Koiki ah, ah inú ìjà tá à ń jà fún wa ah, nídìírọ̀ ọlọ́pàá gbogbo àdúgbò yẹn dẹ̀ sùn ní ìgbà tí wọ́n ya wọ ilé Fẹlá tí wọ́n ya wọ ilé Fẹlá kí lẹ̀ sọ yìí everybody ará àdúgbò yẹn ò gbádùn tear gas kò sí mọ́tò tó kọjá wọ́n mú yẹ wọ́n sọ láti orí òkè wọ́n na everybody ṣe léṣe wọ́n bà gbogbo property Fẹlá jẹ́ àwọn tí ò mọ̀ ló rà nínú ẹ̀ bàbá ẹ kí lórúkọ bàbá ẹ bàbá Fatai rolling dollar ẹgbẹ́ ilé Fẹlá ló ń gbé náà ó ní onígbà tí ó bẹ̀rẹ̀ òun ti jáde ìyàwó ẹ̀ ò lè kó àwọn instrument jáde mọ́ Fatai rolling dollar ilé ẹ̀ fẹ́ǹsì ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé Fẹlá ní ìgbà tí wọ́n sọ náà sí ilé Fẹlá nǹkan tí mo ń try láti explain fẹ́yìn ìlú nìyẹn wípé ọlọ́pàá wá sílé Ìgbòho ìwádìí lè dúró máa fíìmù wọn ò ní fi tíága ìbọn ìdìbọn fọ gbogbo orí ẹ̀ ẹ dẹ̀ ń believe that is what I said ẹ jẹ́ kí gbogbo àfojú wo ìṣe kí gbogbo orí kẹ panupọ̀ kẹ Mukosi àti Sunday Igboho pé ah, ìwọ tá à ń tẹ̀lé irú rọ́wọ́ lélẹ́yìí don't do that ṣé news gbé pé sójà lọ sílé Igboho tí kámẹ́rà ńlá wà nílé ẹ̀ kò bá ti wọ street yẹn ó ti rí gbogbo àwọn tó ń bọ̀ ẹ sọ fún mi èmi ò kí ń sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ tí bá fún yín ayé kò tọ́ tí bá fún yín ní gist correct gist ni mo fún yín èmi ò dẹ́n go too far èmi ń ṣọ̀ṣáká mò ń ṣoṣoko kí ló ń jọ̀ṣáká kí ló ń jọ̀ṣoko i'm not supporting you people and i will never akadiski never never support and intend disrespect àwọn elders ní ẹ̀nẹ́ ń jà fún ilẹ̀ yorùbá wa ẹ̀ ń bú àwọn àgbàlagbà ẹ̀ ń bú gọ́vnà ìwọ ọmọ ìjẹ̀bú kó èsì ọmọ ìjẹ̀bú nínú àwọn ó dẹ̀ wà nínú ìbàdàn ó dẹ̀ ń bú gọ́vnà of eh, ìbàdàn ẹ̀ ń sọ pé mi ti lọ gbowó wọ́n ti fún lówó kílẹ̀ kí n sọ tán nítorí pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ló pọ̀ ní ẹ̀ ní brain láti mọ̀ pé adarí báyìí aṣíwájú báyìí ló yẹ ká tẹ̀lé èmi mọ̀ gbogbo bá ṣe lè operate àwa náà ti dúró de Ìgbòho kọ́ attack mi èmi ò ní sọjú bẹ́ẹ̀ lọ tó bá ti ṣe kan anybody ní ẹ̀ lè ní ẹ̀ lè dún ẹ̀ lè ní kí dísìkì má sọ̀rọ̀ máa ń ṣe kínní instead of you gbogbo ẹ̀yin tẹ́ pé láyé ní yorùbá kìíní kan ó yẹ kẹ́ kó ti bọ́ yẹn ni pé ah, ah irú rọ́lá bàtàbàtà ṣé gbogbo àwọn akọrin síbi kan ni ẹnẹ lágbára àwọn tó lágbára ju Sunday Igboho wà náà wọn jáde because wọn mọ gravities àti outcome kan tó lè ṣẹlẹ̀ wọn ẹni tí ò bá mọ bí gọ́ọ̀mẹ̀ntì ṣe powerful tó brain ẹ̀ ò ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì powerful gan-an tí riot bá bẹ̀rẹ̀ sí ibi kan sí gọ́ọ̀mẹ̀ntì ló lè lọ stop ẹ̀ kò ń ṣe individual irú àwọn tọ́lá àwọn jà fúnlẹ̀ yìí no kò ń ṣàwọn so ẹ jẹ́ ká máa fi ọgbọ́n ká fi ṣe nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kí lẹ̀ ń bú wọn fún kí lẹ̀ ń nọ̀nà wọn fún kí lẹ̀ ń náà fẹ́ pa wọn fún tí ò bá jẹ́ pé onírọ́ kan náà ní gbogbo yín onírọ́ ẹ mọ sọmọ sọ onírọ́ ni gbogbo ẹ mọ̀ pé kan tí kó èsì ṣe yẹn ẹ mọ̀ pé ó kó àyà a lot of people sókè ṣé ẹ rí pé a lot of people wọn lè sùn ee wọn ti lọ sílé Ìgbòho wọn because a lot of people like ẹ fún nǹkan tó ṣe harass Ìlọrin because ẹ fẹ́ belong on the street ẹ fẹ́ wà lórí media twenty four seven mi lè sọ wípé media yẹn ló máa pa yín ìrọ́kọlẹ̀ ti tẹ́ gbogbo òlú òtí mọ̀ pé rọ́lẹ̀ pàǹsìn why tẹ́ ń fi irọ́ kún nation tẹ́ ń jà fún ẹni fúlàní lè fẹ́ bá jà kọ́tẹ́ sọ fáwọn nìyẹn àwọn náà support tẹ́lẹ̀ àláìkè àdẹ bọ̀ǹgbà tí mo ti rí pé ah no no no bọ̀bọ̀ ìhòjà fún fúlàní mọ́ wọ́n yìí ń pa wọ́n ṣe anything mélòó lẹ tí gbogbo àwọn ọ̀yà ẹlẹ́yẹ yín gbogbo àwọn tọ́lé ògùn gbogbo ògùn tẹ́lẹ̀ ní ògùn kalẹ̀ mọ̀ kẹ máa ṣe ẹni tí ò ṣẹ̀yìn kẹ máa ṣe wọ́n níkà ogun ló wọ inú ilẹ̀ yorùbá ẹ̀ kẹ sí àwọn ọ̀támọ́ta ẹ lè sí ọ̀támọ́ta wọ́n ń wọlé wá àtàkẹ́yìn silently ariwo lẹ́yìn pa ee wọ́n ti pààyàn mélòó kan lé ní o wọ́n ti ṣe kiri kan mélòó kan lé ní o àwọn tẹ́yìn pé jagunjagun tẹ fẹ́ kún torí ẹ̀ kò lè disappear lọ síbẹ̀ But that is my explanation to you people. Anything so you sọ yí pé ó lè jà everything kò disappear láti lọ sínú igbó. We need someone that will fight these people in the bush. Ọmọ igbó ni wọ́n now. Àwọn tó wọ́n bí wọn sọ hospital. Àwọn tó wọ́n mọ bàbá wọn tó wọ́n mọ ya wọn. Àwọn kọ́ lọ ti súnmọ́ kápítà yín ní Àbújá yẹn Boko Haram gbogbo ànílé wájú ká kọ́kọ́ fèsì yẹn ná nation ni ẹ̀ ń jà fún ẹ mọ̀ ní ẹ má jà o but ẹ má fi irọ́ kùn tẹ́ bá parọ́ màá jáde màá sọ̀rọ̀ irọ́ ni Koiki ló pa ṣèbọ́n ti gbé fídíò jáde tán interview ṣé sójà ló máa lọ fo fẹ́ǹsì ilé Ìgbòho ṣé sójà ló máa lọ wọ́n dẹ̀ béèrè wọ́n ní wọ́n ń ṣe sójà tí gbogbo yóò bá panupọ̀ kẹ lọ yẹn wí ọmọ àlè ní gbogbo yín gbogbo ẹni ni mo fi sọ fún yín tí ẹ bá panupọ̀ kẹ bá kó èkì sọ̀rọ̀ pé you don't put lie on this eh, nǹkan tá à ń ṣe lọ lọ́wọ́ yìí ọmọ àlè ní ìmẹ̀ onírọ́ ní gbogbo yín èmi ò bẹ̀rù yín o ní kí ni ríṣáyé mi lọ nì torí mo ti mọ̀ pé ìjọ́ kan mo máa lọ mo ti gégùn sí ọwọ́ mi ti ti fi pa orí mi tí màmá mi ti sọ pé kẹ́ni nínú tó attack mi ó máa máa tòṣì tọmọtọmọ ni ìrandíran ẹ kò lè níra inú wọn ẹ wá ní kíbi tán lé oníbi mo ti sọ fún pé ibi ò lè tán nílé oníbi ọmọ mi á ṣe àjálè wọn ni ò jalè níta wọn ni ò pọrọ ó wá wọlé mo tún fọwọ́ ra lórí irú lọ́wọ́ nìyẹn ṣé good home nìyẹn kí lẹ lè kí lẹ wá fẹ́ ṣe tí o tẹ́ bá tẹ̀ gba nation náà irọ́ náà lẹ máa fi parí gbogbo ẹ̀ irọ́ lẹ máa fi bá a lò gbogbo àwọn ẹ̀gbọ́n yín lídà yín gbogbo wọn lẹ máa lù. èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ èmi ò bẹ̀rù yín o anything tí n bá rí tó dáa màá sọ bẹ́ẹ̀ bá ṣe dáadáa again àti jáde mà wá sọ èmi wọn pọ ọmọ ọmọ tẹ wà ń sìn àwọn ìyá yín náà sọ wọn ní most of àwọn ọmọ tó wà ń sìn tẹ pèrè yín lábúrò wọn ní wọn bí yín dáadáa àwọn ìyá yín ló sọ wọn ní ẹ farabalẹ̀ ẹ gbèrègbè ẹ gbèrègbè akànyí kókò gbọrọ kókò kókò sọ lọ ṣe lè lọ pa ẹ lọ sọ báyìí ẹ ẹ lè bọ sí kọ̀rọ̀ kẹrò brain yín ni ẹ̀wá náà fẹ́ níláre tọ́lọ́pàá bá mú yín tọ́ ṣe yín báṣabàṣa ẹ̀ máa sọ pé àwọn ọlọ́pàá ò dáa ọlọ́pàá ló lè túlù ṣe ẹ máa lọ ọlọ́pàá ẹ máa ṣe ọlọ́pàá léṣe ẹ máa fa uniform mọ́ wọn lára fún kíni tẹ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́ ilẹ̀ Odùduwà ẹ kàn fi kò sí a lot of people mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bá sọ pé ah, ah, màmá báwo kílẹ̀ fíìmù nípa Odùduwà kan ní Odùduwà kí ló ń jẹ́ ní fóònù ẹ fóònù wo ló ń fẹ́ ní fóònù tó wà lọ́hùn ni tẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ máa wá nẹ́tíwọ̀kì kiri táwọn yẹn lẹ́fẹ́ ni wọ́n fẹ́ mọ̀ nípa Odùduwà àbí tẹ wá ra ba ẹ máa lékùrú kankan mọ́ wọn àràṣẹ ìdọ́dọ̀ wọn ẹ lọ bá wọn lé ẹ sọ fún wọn nǹkan tẹ fẹ́ ṣe ẹ confuse wọn tó bá tẹ sọ pé àwọn àwọn lọ́wọ́ sí kẹ make friend ẹ make friend níṣẹ́ lẹ́ ń búlì wa lè insult everybody to how with you people ẹbí mi bẹ̀rù yín ni àní ẹ má parọ́ ẹ má firọ́ kún anything ẹ má firọ́ kún sójà wọ adébẹ̀ yẹn wọ́n á dẹ̀ padà wọ́n máa wọ́n máa yìnbọn níta wọ́n máa lọ gun fẹ́ǹsì wọ́n láwọn kan tó wọ àwọn tó ń bá pò nílùú ìbàdàn bóyá iná ọ̀dẹ̀lẹ̀ organize ẹ̀ fúnra yín láti fi lè fi belong kí ìlú máa wò pé wọ́n attack Sunday Igboho it's not good don't insult uh, uh, uh, Ṣèyí Mákindé anymore máa yẹn ò ṣe kankan fún yín federal government ló ń bá yín fà federal government ló ń bá yín fà á tí máa yẹn bá lọ́wọ́ sí ni wọ́n á ti díì pẹ̀lú yín tipẹ́ bọ́ Ṣèyí Mákindé ò lọ́wọ́ sí ẹ bẹ̀rẹ̀ sí insult ẹ ẹ bẹ̀rẹ̀ sí bu ìwọ tó wá láti Ìjẹ̀bú òun bú gómìnà for your state ẹ insult ẹ ibẹ̀ dẹ̀ ní ìwòwò Ìgbòho dúró sí òdẹ̀fẹ́ jẹ́ leader àwọn èèyàn òdẹ̀fẹ́ jà fún ilẹ̀ Yorùbá and you want people to follow you and you want people to believe you for what you people are doing tẹ̀tí ń fi rọ́kùn ẹ gbé ẹ lè gbé proof jáde why ẹni pé mo jẹ ààrẹ yín ọmọ kan ni mí mi ilẹ̀ ẹ̀bà ẹ̀bà rí nǹkan tí ẹ ṣe dáadáa kì í sọ pé ẹ ṣe dáadáa I will not do it ẹ gbé proof àwọn tó ṣọ́jà tó wá sílé Ìgbòho ẹ gbé proof jáde fún gbogbo ìlú you have camera yẹn wọ́n ní camera line ó ń wo street by ni. Am I the kọ́lọ́hún of sí yín o Ìgbòho kò gbọ́ mi dáadáa má yẹ kó ṣí ẹ lọ́nà sí gọ́ọ̀mẹ̀ntì má yẹ kó mú ẹ papọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ìjà tó bá ń jà to. lórí òótọ́ ẹ má belong you want people to hear you again yes fine but ẹ má fi rọkun please ẹ má fi rọkun don't let people say ah Ìgbòho ló lè tẹ ó ó lè ó lè jà fún ilẹ̀ Yorùbá nítorí ilẹ̀ Yorùbá tóbi jù torí àwọn bàbá sọ fún wa pé ajá kì í rorò títí kó ṣọ́ ilé méjì àfi tẹ bá kú ọra yín jọ àwọn tòǹdó wà ń bẹ àmọ̀tẹ́kùn ẹ̀ẹ́dì bọ́ ṣe ń pa wọ́n ni àwọn ti Ogun State àwọn ti Ifẹ̀ àwọn ti Ọ̀yọ́ àwọn ti oríṣiríṣi ibi kíní kan tí ẹ máa jà fún wọn. mo wà lórí program mo wà lórí program ah, ṣé ti ẹyin n ò go against yín o ẹ má búlì mi mọ́ má búlì má jáde má sọ̀rọ̀ mo lọ sí tàǹsì mi ti sọ ẹ wá bá mi ẹ bá dé sí tààrà làbà ẹ rí joint ẹ lọ́wọ́ ẹ má ẹ pé àkádìsíkìtà ẹ ẹ pè mí jáde màá bá yín èmi ò sá fún yín o and please ẹ má máa halẹ̀ mọ́ mi mọ́ nítorí mi ń jáde ẹ pé mo ti ń lọ mo ti ń lọ ṣe fàájì mi ayé la máa jẹ ká tó jọ mo ti ṣiṣẹ́ tí mo ti fi half of my life mo ti ṣe ní nàìjíríà half of my life mo ti fi lò ní britain mo dé sí nàìjíríà mo rí pé no mo ti dàgbà náà kẹ́yìn ọmọ kéékèèké kan máa máa búlì àwọn àgbàlagbà ẹ dẹ̀ kí nǹkan tẹ̀yìn jà fún ẹ kó tẹ̀yìn lọ́wọ́ we are not mad ẹ má fi rọ́kùn mú advice yín ni now ìyẹn lásán tẹ bá sọ pé ẹ̀ ń gbógun tì mí ẹ ọlọ́run ní fún yín ṣe nítorí ẹ rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ fèsẹ̀ ẹ dẹ̀ máa tẹ́gbẹ̀yìn ni èmi ni mo sọ bẹ́ẹ̀ òdùdú gbẹ́rẹ́dù àkádìsíkì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín èmi ò láìkí rọ̀ Don't put Nigeria in, in, in, in, in, into pain. Ká soon. lè sùn. Ṣé bá ṣe ń wọlé pa wọ́n Nàìjíríà yìí? Ṣé ó ta lẹ́rùn? Ẹ jókòó bàbá ṣe máa sọ. Kí la lè ṣe? Ṣé president wa tí ò tẹ̀ dìde tó ń pariwo tó ń pààyàn lọ́tún lọ́sí tí wọ́n dẹ̀ tún ti súnmọ́ Àbújá wọ́n ti súnmọ́ Àbújá president ò sọ̀rọ̀ kí la lè ṣe fún báyìí ẹ jẹ́ ká wo ilẹ̀ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ gan kí láàrin wa àárín wa ògúnrégé bẹ̀rẹ̀ tó sò tọrọ ẹ máa ní ẹ máa pa ẹ máa lù ú báwo lẹ ṣe fẹ́ move forward. ẹ wo n kàn ní jáde èmi ò bẹ rí yàn mú lọ sí ẹ rán àwọn èèyàn wọn yín wá wọn bá mi ṣìtà kọ́ wá nà mí. màá bẹ̀rẹ̀ pẹ̀lú èmi èmi ní èmi òun déédéé sọ̀rọ̀ tẹ bá ti kàbọ̀ mi lẹ́nu mo ní àṣírí púpọ̀ lọ́wọ́ púpọ̀ lọ́wọ́ but mm-mm, mo ń ṣọ̀ṣàká mo ń ṣokolo mo support yín and I will never never support any of you never and I will never never go against any of you mi go against Igboho but tẹ́ ẹ bá ṣe dáadáa máa sọ ẹ máa ń kà máa sọ̀rọ̀ ẹ ń parọ́ fún wa ẹ ń kà máa sọ̀rọ̀ what the fuck is that ẹ ń parọ́ fún ìlú tí sọ́jà ò sí bẹ́ẹ̀ you are lying against federal government you are lying against um, um, um, the governor of Oyo state the whole nation wọn sùn America Britain gbogbo wọn pé ah, èmi dẹ̀ ń wò pé ah, ọmọkùnrin yóò ṣe kankan náà Ìgbòho ò sọ̀rọ̀ látijọ́ yìí náà kí ni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ lọ ṣe nílẹ̀ ah no ejò lọ́wọ́ nú àṣerọ́ ni àwa sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká wò ó ẹ ká panupọ̀ kápá ẹran wí kápá ọmọ wí ọmọ tẹ́ bàbá wí òun ló ń dáràn wá láti ta this guy call Koiki àbí Koiki lẹ́ ń pè ó put more pain for Ìgbòho ni Ìgbòho listen to me I'm your father òun gan abẹ́lẹ̀ èmi mọ́ I know a lot about him his mother his wife everything gbogbo ẹ̀ lọ́kọ́ fún mi èmi britain ta ìdánwò yẹn náà kọ́ ni i know a lot tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ but i won't do it because ọmọ ekere ni mo kàn fún un ní wọ́n ní pé no tó bá fẹ́ jà má máa bú àgbàlagbà it's simple don't insult your elders not everybody will support you people look for a solution to confuse people to listen to you and follow you ẹ ní yẹn èébú ni ẹ máa pa ju yóò tẹ̀ mọ́ ju pípa lọ ìwọ tó ń pààyàn sòfìpò máa di ìgbà kan ni ó mọ̀ náà mo fẹ́ máa sọ̀rọ̀ ó dàbí èèyàn ara wọn ta ìjọ ń ṣe rédíò lọ́nà mò ń sọ fún ẹ má máa lékùn kọkọ tó ń lékùn kọ pẹ̀lú àti kò sẹ́ni tó mọjọ́ tó dà ẹ wo gọ́vnà Àjùmọ̀bí náà bí màá yẹn ṣe ṣe dáadáa tó the only thing any government tó bá ti insult school any government tó ti insult um, civil servant that government is gone ẹ listen sí mi dáadáa any governor um, sorry any uh, government tó By bá listen sí workers is gone any government tí o listen sí schools is gone Oh, all attention ṣẹlẹ̀ gbogbo èkó àní fọkànbalẹ̀ àní ẹ̀dá ní ká máa jà fún Odùduwà ká máa jà fún kíní kan táà tẹ̀bí ń pa kò sí nọ́ọ̀sìn náà look everywhere there is no light mo dẹ̀ ń lọ sìn mi kò dúró fún traffic ni mo ń lọ sí ṣítà ń sìn ń lọ ṣe fàájì ara mi ó di Thursday kí tó kúrò ń bẹ̀ máa kúrò mo fèsì Ìbàdàn mo máa wà ní Ìbàdàn Friday n bá lè gbéra mi live máa gbé live fún yín màá wà níbẹ̀ kẹ wá bá mi kẹ wá nà mí ẹ fẹ́ kọjá àyè ara yín nìyẹn èmi advice yín tájá bá ń sábà ẹkùn ẹkùn náà máa sábà já ọmọ tí wọn bá tán lé ó ń kó wàhálà wá bá òbí ẹ̀ ni tí èèyàn bá ti ń parọ́ ẹ jẹ́ ká sọ fún yín pé irọ́ ló ń pa ẹ má jẹ́ ká fọwọ́ ra lórí that is why tí ẹ̀yin tí ẹ̀ ń jà fún yorùbá whatever láti ọ̀dọ̀ ìgbòho yẹn ẹ má drop ni ẹ má drop. emi o máa ma so tọ fún yín tẹ o bá ṣe dáadáa lọ́la ń sì máa bọ́ síta nígbà tó ṣe dáadáa mò ń kọrin fún ẹni náà o mo orin tí mo compose fún ẹni mo kọ good orin fún ẹ Ìgbòho náà pé o bá gbé disiki sàgbàlá ẹ níbi tó wó so mo kọ mu ní délé adéyẹmọ òun ọmọ alágbára ní disiki o bá gbé disiki sàgbàlá ẹ. níbi tó ń so that was when you are doing good job and you are doing it very well all of the study ẹ̀ dẹ̀ change so tabalẹ̀ ti change yẹn so ẹ̀ láti máa bú wa láti sọ pé máa pa wá mo kí gbogbo yín wọ́n lọ mo kàn ní kí wọ́n á ṣe wọ́n á bá yín sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ń bú mi tẹ̀ èmi ti kó orúkọ yín fún DSS ẹ jẹ́ ẹ wò ẹ jẹ́ ṣọ́ra yín tọ́mọ ẹ bá ń jalè nínú ilé correct ọmọ ẹ má jẹ́ kó jalè nítorí ó máa lọ jalè yẹn o lè tí Evans jà láti kékeré ẹ wo ibi tó gbede tọmọ bá ti ń fẹ́wọ́ tó ń parọ́ ó máa kó àwọn aráalé ẹ̀ sí wàhálà ni táwọn òbí yẹn ò bá tètè dìde kí wọ́n sọ̀rọ̀ pé àwọn olè òun fẹ́wọ́ òun jalè ó máa kó bá tó bá badàgbà kí lẹ fi pò máa ṣẹlẹ̀ ìran ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin Koiki yẹn pé wọ́n kó sójà wá sí. Si ilé Sunday Igboho tí ò dẹ̀ ṣẹlẹ̀ gbogbo ìlú ní Òṣogbo sójà gbogbo àwọn everybody kan wò pé why these people doing like this instead kí gbogbo ẹ̀yin supporters ẹ̀ because olè ló pọ̀ jù láàrin ẹ̀yin náà onírọ́ ló pọ̀ ní àárín that is why tí ẹ̀ ṣe lè panupọ̀ ká bá nǹkan ká ṣe nǹkan tí ò dáa a dẹ̀ fẹ́ move forward how can we move forward like this báwo la ṣe lè move forward ọmọ ẹ̀ ń jalè ó dẹ̀ bá wí ọmọ ń parọ́ ó mọ̀ pé ó máa kógun ni. mo kí mo kí púpọ̀ púpọ̀ ẹ wo ẹ má máa jẹ́ ká ṣe nǹkan tí ò dáa ẹ má máa jẹ́ ká ṣe tọ́mọ ẹ bá ń jalè ẹ jọ bá wí o bá ọmọ yẹn wí tọrọ ó máa kó wàhálà wàá bá ẹ nílé tí ò dẹ̀ ní láìkẹ́ ó dẹ̀ lè fa kú òun ló ń fa àìmọ̀ iye ikú fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé àwọn ọmọ yẹn wọ́n jalè ó ń parọ́ gbogbo àná là ń rí wọn ẹ máa ẹ̀yin yorùbá wọ̀tẹ́bà ẹ máa láwọn irọ́ sínú bẹ̀yẹn ẹ máa láwọn irọ́ sí à ń ṣọ́ yín we are watching you people irọ́ wo nìyẹn sójà ajé ẹ̀ dúró wọ́n ti sun lé yẹn. lè fẹ́ láàrin ẹ ní bá ṣe ọ ní ṣe pààyẹ ni ẹ ní ṣe sọyẹ torí ó bá federal government fà burúkú àní nǹkan tó ń ṣe dà à sọ pé nǹkan tí wọ́n ń ṣe dà federal government báwo la ṣe máa lé àwọn pípọ́ wọn ń pààyàn wàhálà ń ṣẹlẹ̀ kan ní àwọn nìkan ló lè face àwọn wèrè tó wà nínú gbòì because they live in the forest tẹ́yìn tẹ́yìn sórí bẹ́ẹ̀ tẹ́yìn sórí ẹni tẹ́yìn sórí gbogbo ẹ̀ tẹ́yìn tán fans àwọn ilé mosquito ló ń jẹ wọ́n ayé wọn ti caput and taba fẹ́ bá wọn jà we have to calm down bí ọlọ́run ṣe fún àwọn alọ́gbọ́n láti fi borí ẹranko ọlọ́run fún àwọn alọ́gbọ́n láti pa ẹni ẹranko so ẹranko ni wọn So a lè ṣe sùúrù tàbá bá a sọ̀rọ̀ ẹ máa tẹ́tí wọn ẹ máa pa wọn ẹ máa ṣe wọn léṣe ẹ mú fún wọn láàrin èkó ẹ ṣe kinní kan <laughs> ẹlẹ́fẹ́ kẹ́yìn bá dáadáa bọ̀ níbi tí ẹ wà èyí tẹ̀ wá ń lo òyìnbó. mo kéré púpọ̀ púpọ̀ ẹ má máa jẹ́ mọ́tò máa náà yẹn tọmọ ẹ bá ń parọ́ stop ẹ tọmọ ẹ bá ń jalè tètè kojú sí o ìtọ́lọ́mọ yẹn ò ní bẹ́ẹ̀ kalẹ́ toró máa lọ jalè ń bò mí. nǹkan báyìí ni wọ́n máa ṣe so ìwọ tọmọ ẹ bá ti ń parọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń já ilẹ̀ Yorùbá section eh, Ìgbòho yẹn ẹjọ́ nítorí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀yìn èmi ń gbọ́ ayékòtọ́lá ẹ lè máa bú mi bàbá ọ̀mù tí máa rí kíní kan ẹ máa fuck up gbẹ̀yìn ni tẹ́ ẹ bá tètè ṣe kẹ́ tètè arrange bẹ̀yẹn pé anything tẹ́ bá fẹ́ gbé jáde to the world because people are watching you and listening to you because we have problem in Nigeria big problem in Nigeria and Lagos state àwọn èèyàn ń sùn dáadáa on everything must you lie to the world to refer belong that is my own statement ẹ panupọ̀ ẹ jẹ ẹ wọ́n ẹ pé kó má ṣe rú ẹ̀ mọ́ wọn kí n púpọ̀ púpọ̀ one love èmi ò ń bínú ọ̀n lè dáhùn jẹun máa gbọ́ gbogbo èmi ò dẹ̀ wá ọ̀rẹ́ any of you gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé ẹ̀ láìkí ẹ̀yìn kan tí mo sọ láàmì sùpò onírọ́ ní ẹ̀ ní brain láti fi dilute kan tí mo sọ èmi gan ò fẹ́ jẹ́ ọ̀rẹ́ yín I don't care about you people mo dẹ̀ fẹ́ kẹ́ pè mí I don't want you people ẹni tí ò bá ní etí ìgbọ́ràn tí ò ní etí ìgbọ́ràn tí ò ní òye láti fi wo bí ìlú ìṣe ń lọ wàhálà máa ń dé bá wọn ni so sẹ́rù àwọn èèyàn yẹn ni mo fẹ́ ní mo fẹ́ pè yín pé ẹ wá jẹ́ ọ̀rẹ́ mi lẹ́yìn tẹ́ pé téèyàn bá sọ̀rọ̀ ẹ lè wò ó kí la fẹ́ ṣe fáwọn tó ń wọlé pààyàn ní nàìjíríà ẹ ẹ bá jókòó kẹ sọrí kí gọ́ọ̀mẹ̀ntì kan ra instrument kan ra ìbọn fáwọn ọlọ́pàá wa ẹ sọrí bàbá ti jàjà sọ̀rọ̀ èké ń ṣe ìgbòho bá gbogbo yẹn máa ṣe bí àgàtú ẹ máa ṣe bí ẹni tí òun ti brain ẹ ò ṣiṣẹ́ what's wrong with you people pẹ̀lú gbogbo wàhálà bó ṣe ń pààyàn ní nàìjíríà báwo la ṣe fẹ́ stop killing yìí ẹ̀ jáde kẹ sọ́rí ẹbí gbóhùn nìkan ló lè stop killing yẹn ni ṣé ó fẹ́ lọ jà ní ṣòkòtò ṣé ó fẹ́ lọ no gbogbo àwọn bàbá tí wọ́n náà wọ́n lágbára ń kọ́ kí ni wọ́n ń ṣe hey let's talk to them let them come and ṣé wọn ò lè jáde ni kí ló ń ṣẹlẹ̀ ẹ wo ẹ̀yin yorùbá you have a long way to go bí wọ́n sọ̀rọ̀ ẹni ẹ máa pa wọ́n ẹ máa nà wọ́n and you people want to move forward ẹ dẹ̀ fẹ́ kílẹ̀ yorùbá àwọn ọmọ làyẹn fi ṣe ẹ̀yẹ ni they make fun of you guys they make fun of you people pé o àwọn tí mọ́là bá fẹ́ lọ operate ẹ bọ́ ẹ rí wọn kọ́ bọ́ sórí internet pé àwọn ń bọ̀ pa wọ́n ní Ìbàràpá àbáwọn lọ pààyàn lóńdó àbáwọn lọ ṣe kinní kan níbì kan ṣe rí wọn kí wọ́n sọ̀rọ̀ ni wọ́n máa ń pera wọn jọ ni wọ́n pera wọn jọ wọ́n á bọ́ sínú igbó hello. hello bàbá ẹ ká sọ. wọ́n á kóra wọn jọ wọ́n á bọ́ sínú igbó wọ́n á máa ṣe meeting hello. ẹ ká sọ bàbá. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín èèyàn mi. ẹ ṣe ẹ jọ bàbá mo appreciate yín o ọ̀pọ̀lọpọ̀ àdé appreciate yín ẹ wà very objective pẹ̀lú pẹ̀lú ẹ̀ sọ àdé appreciate yín ṣùgbọ́n mo kàn fẹ́ rò pé iṣẹ́ tí àwọn kọ̀ọ̀kan wà sẹ́nu pé iná àgbàlagbà bàbá wa lẹ jẹ́ ẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ pé ẹ̀yin lóhùn àwọn èèyàn máa ń pò lókè yẹn o tí yóò ṣe bẹ́ẹ̀ tí ṣe dáadáa tó àwọn ọmọ sì máa pò lókè yìí bọ̀kúrú ìdúró àgbà ìpè tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́tà sí ni very ó ó wà very reasonable ṣe é sì bọ̀ ìjẹ́ pé ìlú ìpè tó bá pò lókè yẹn tó bá pé ní kọ́lọ̀ pa lórí ọ̀fẹ́ ẹ má ẹ má sọ àwọn ọ̀kọ̀ọ̀kan because ìbínú ò lẹ́sẹ̀ lẹ̀ ìgbọ́n tẹ̀ ń sún àbẹ̀rẹ̀ objective rẹ̀ mi tẹ̀ mò ń pọ̀ lé pọ̀ mi lọ́dà everything nàrí là fi ṣe ìfẹ́ ìfẹ́ ọlọ́run ẹ máa káwọn kò sẹ́yìn sí àwọn àwọn èèyàn máa ń kó lójú wa. ọ̀hún mi kan aṣọ rẹ̀ dẹ̀ ń bú mi ẹ lẹ́ẹ̀ máa pa mi ẹ máa kí ló dé náà. Mm, kò sí nǹkan tó máa ṣe fún bàbá kò sí nǹkan tó máa ṣe. ọwọ́ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ jà fún ẹ̀ lóba we go against you people mo ti gbọ́ brọ́dà mi ẹ má bínú ẹ náà ẹ má bínú ó sọ the right nǹkan tó ṣẹlẹ̀ gangan because I'm annoyed kí ló dé we can't say the truth láàrin àwa Yorùbá tàbá lọ sí mítìn wọn náà tàbá sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa nà wá kúrò ní mítìn yín nìyẹn. ó ṣe brọ́dà mi wọ́n lọ mo sorry èmi náà mo apologize mo apologize thank you. eri àwọn àbúrò tó dáa tó bá rà àwọn àbúrò tó tó bínú tó calm ẹ down wá calm down torí wọ́n mọ̀ pé no quiet and provoke èèyàn tó ń sòótọ́ ọ̀rọ̀ èèyàn máa bínú náà ẹni náà ẹ má bínú gbogbo ẹni tí bá sọ ẹ má bínú because i'm annoyed ẹ má bínú one love one love mo apologize ẹ má bínú thank you my brother.